متفق عليه أتد أبو هريرة رضي الله عنه ورحمه الله dáúdá yẹn tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan mọ́ wá nínú nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mẹ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdéhùn ìbẹ́nu sọ́yìn Bukhari sọ́yìn Muslim eléyìí ni ètò wa ètò àdéhùn yóò tọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn ustaz abdulfatah ìsàwùmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wáyé kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá ń wà lókè nípa ẹ̀sìn wa àdìsí àwọn ṣẹ́kù abdulfatah ìsàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three.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 atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún aṣíwájú wa nẹ́bí wa Muhammad gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà ànábì gbogbo wọn lábẹ́ ọlọ́run kó fi ìkẹ́ tí atọrọ yìí kó fi kárí wọn. ètò ti òní yìí àwọn aláàjì wa bọ́lá ń lé sọ̀rọ̀ mi àwọn ni wọ́n ní kí a fi ètò yìí ṣe ìrántí àwọn bàbá wa mẹ́ta kan àwọn aláàjì wa Ibrahim Magaji Sarumi àti àwọn aláàjì wa Yusuf Salami Rock Sarumi tòbákanná àti aláàjì wa alè pè sàrùmí tó wọ́n ní kí a fi ọ̀rọ̀ yìí àbí ètò yìí ká fi ṣe ìrántí wọn lábẹ́lọ́ fún aláàjì ìbọ́lá náà kọ́lọ́kọ́mọ́ṣà ṣe àlékún dáadáa fún wọn kọ́lọ́kọ́mọ́ṣà àlékún ìgbéga fún wọn gbọ́ àti aláǹfààní láti gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí akíra wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ní ìjẹ́jọ́ ọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́wọ́ ọba òun náà ni mò ń bá bọ̀ wá rápẹ́lẹ́ yìí ni halqa ẹlẹ́kẹta lórí taqwa Allah wa khayru ma astaftish bihi hadhihi al-halqa qawlu al-Fudayl bin Iyad عليه رحمة الله يقول من خاف الله تعالى لم يضره أحد ومن خاف غير الله تعالى لم ينفعه أحد àwọn ọ̀rọ̀ oríṣiríṣi náà ni ó wà ní ẹnu àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn Fudayl ibn Iyad ó ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ó ní man khafa Allah ta'ala ẹni tó bá máa ń bẹ̀rù ọlọ́run ọba lam yaduruhu ahadun kò sẹ́ni kán tó lè kó nira bá ru ẹni bẹ́ẹ̀. wa man khafa ghayra Allah àmì tó bá ń bẹ̀rù nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run kò bẹ̀rù ọlọ́run nǹkan mi ní ń bẹ̀rù lam yanfa'uhu ahadun ẹnì kankan ò lè ṣàǹfààní orí kankan fún un kò lè rí orí kankan lọ́dọ̀ aburú ni ọmọ bá káàkiri àmì tó bá ṣe kó bá ń bẹ̀rù ọlọ́wọ́n ọba ẹnìkan tí ó fa aburú ṣe ò sí. alimami shafi'i alayhi rahmatullah bàtàwọn náà ń ṣàlàyé nípa ìbẹ̀rù ọlọ́run wọn ni man lam ta'izzuhu at-taqwa fala 'izzu man lam ta'izzu at-taqwa fala wọ́n lẹ́ni tí ìbẹ̀rù ọlọ́run tí kì í bá ṣe pé iyì tí ń ní iyì tí ó jẹ́ iyì ìbẹ̀rù ọlọ́run ni pé pé ìbẹ̀rù ọlọ́run ló kó yìí bá fàlẹ́ àìzọ́là ẹni yóò níyì kankan àbùkù ní padà kan lọ́dọ̀ ọlọ́run wájújọ́gbìn náà kìyàmà àmì tó bá ṣe pé tó ń mú gba yìí láyé látara kó jólù bẹ̀rù ọlọ́run ni ẹnìyẹn ni ó jẹ́ ẹni tí ó gba yìí níjọ́gbìn náà kìyàmà náà abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣe wá lẹ́ni tí ó kábùkù lọ́dọ̀ ní ọjọ́ ògbìn alkiyama ohun tí mo ń bá lọ mo kàn gẹ́gẹ́ bí preamble ní mọ̀kọ́dìmọ̀ ni náà ni à ń wo àwọn ìṣesí tọ́mí ènìyàn ó máa rí pé ah èmi náà ti ọlọ́run a ṣàlàyé pé rọmùgọ́ọ̀nù tá à ń gbà lọ́wọ́ yìí ọlọ́run bá gẹ́gẹ́ lójú ti أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون olúwa ní ẹ̀yin onígbàgbọ́ òdodo mo ṣàwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín kẹ́ gbà dandan ni la'allakum tattaqun nítorí kẹ́ bá lè bẹ̀rù ẹ̀mí ọlọ́run nínú pé ìbẹ̀rù ọlọ́run náà fẹ́ kárí nínú Ramadan yìí kó kálukú wa ká máa wá wo inú ọkàn wa ká máa wo iṣẹ́ ọwọ́ wa ká máa wo iṣẹ́ tiwa ǹjẹ́ ń jọ ọkàn ẹni tó bẹ̀rù ọlọ́run ǹjẹ́ iṣẹ́ ọwọ́ wa ń jọ iṣẹ́ ọwọ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ǹjẹ́ ìṣesí wa ń jọ ìṣesí ẹni tó bẹ̀rù ọlọ́run ọba ẹ̀rì mo ti ka ẹni mọ̀rọ́ kọ̀dà kí n mọ̀ fíìl tí ọlọ́run máa ń rí mi ọlọ́run máa ń ṣọ́ mi òun ni àkọ́kọ́ nínú àwọn nǹkan tí ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí ó máa rí lára ara rẹ̀ gbogbo ìgbà ni ó máa fílì kìíní yẹn tó bá kìíní òun ni mò ń bá lọ òun náà ni tahari asidik kéèyàn ó láìkì láti máa chúùsì òdodo ní gbogbo ìgbà gbogbo ààyè gbogbo ìṣesí tí yẹn bá wà kọjá pé òdodo ní ó sàmà wùyàn láti dúró tì Allahu akbar mo wá ní òdodo yẹn òdodo ẹ̀sìn kódà yìí fún ẹni tó ń jẹ́ olódodo ẹ̀sìn yóò tó máa fẹ́ràn àwọn olódodo ẹ̀rọ náà bá ní ayọ̀ alladhina amanu ittaqullaha wa kunu ma'a sadiqin so ẹni tó bá ń jẹ́ olódodo ènìyàn tó ń bẹ̀rù ọlọ́run ẹ máa rí yóò máa sọ̀pọ́tì àwọn olódodo ni ẹ̀rí tí gbogbo ayé bá dàrú so bí tí ó bá rí pé òdodo níwọ̀n bá ti ẹ̀sìn sí yóò pé ah, àbí ká dúró tàwọn eléyìí torí ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ àìlódodo àìdúrótòdodo òun ni kéèyàn ó wà lásìkò yìí ọ̀rọ̀ yìí mi bá má sọ lórí mídíà àwọn mo ti rí pé àwọn yẹn ti gbé wọlé mídíà ọ̀bẹ̀ bá de àwòlá kí mi náà sọ ni ọ̀rọ̀ prọ́fù kan ni tí ó dídí ìran kọ átíkù kan láti àtàkì sàwúdí subhanallah ọ̀bẹ̀ ọ àtàkì wọn ìgbà tó àtàkì sàwúdí yẹn ọlọ́run á tú àti látara àtàkì wọn títí àṣọ òtí ẹ̀ dáńtá ń pè ní àtàzír مع أنه يدعي أنه يعني أستاذ الكرسي أستاذ الأعلى في دراسات الإسلامية أسلون جي بروفيسور نيري كي بروفيسور نيما نيري بروفيسور نيري بروفيسور نيوجون إسلامي سعودي سبحان الله العظيم تو أتاك سعودي سو كاتي ẹni pé Saudi bá سينشي. تل mistake ti في ولا ìlú نبي lè إسلام. سو. so mọ́mílẹ́ka arábíyá Saudiya wọn kì í ṣe màláìka sàmọ́ ìlú ẹni tó bá jólódò du èèyàn lágbàáyé lónìí ìlú wo lẹ́fẹ́ fi dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó fi ní nípa ẹ̀sìn níbi ìmẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ìlú wo ni ẹ̀dá kan rẹ̀ kó ń kálukó jáde wá kọ́ wá sọ. tó ẹni tó bá jólódò du èèyàn yóò wá wò pé ah táwọn ènìyàn bá tiẹ̀ ní nǹkan tí wọ́n ṣe yóò kọ́ wádìí tahari sidq ọ̀ wádìí pé ìwúlò dúdú gángan. tó kí ọkàn máa sọ pé ah ah Saudi wọ́n ní kíní kan ọ̀dà wọ́n tó wá ní kọ́mọ́sí wọn gbọ́dọ̀ jẹ̀yàn ní yàmá gbogbo òfin ọlọ́run gẹ́gẹ́ náà ń dàrú wọ́n ní pé tẹ́yìn bá ṣe kíní kan gbogbo òfin tẹ́yìn bá jalè tó wà ní Qur'an òfin tẹ́yìn bá zèzìnà tó wà ní Qur'an òfin tẹ́yìn bá wọ́n ní gbogbo èèyàn yọ ní kò rí bẹ́ẹ̀ máa kí Amẹ́ríkà ló sì hùfà pàwà wọn subhanallah kí wọ́n bẹ̀rù ọlọ́run tòyàn máa ń tahari àtahari àfidọ̀k ìbẹ̀rù àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run bá ní èyí tó wà máa dúró táwọn tó Ah, báyìí ni ṣe ń lò dodo yìí jẹ́ ń dúró tì wọ́n so kí wọ́n ní okun wọn ọlọ́run yẹ yọ lẹ́sẹ̀ ní àmọ́ ní tẹ́kọ̀ wọ́ ẹ̀dẹ̀rù ọlọ́run wọ́n kú nù mọ́ ẹ̀sọ́ ọ̀dẹ̀kìn ẹ̀ máa bẹ pẹ̀lú àwọn olódodo ènìyàn àníkẹ́ máa dúró sí apẹ́rẹ́ tí àwọn fún mọ́ pé ìmíràn jẹ́ tí ń wọ agbó ìbẹ̀rù ọlọ́run ó ní kíyàn máa fẹ́ràn òdodo tó bá kẹ́rẹ́ kíyàn sì máa dúró ṣé o kí mo sọ pé ẹnìkan ò lè dẹ́nìkan mà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run kò sẹ́nìkan ẹlòmíì lè ní àwọn míì máa ń bẹ tí wọ́n máa ń wọ sọ ẹ ti ah bàtí ra tọrẹ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn olùbẹ̀rù ọlọ́run irọ́ ẹlòmíì bẹ́ẹ̀ yóò máa dọ̀tí kí mo mẹ́nìkan báwọn yóò máa dọ̀tí kí hmm, yóò dọ̀tí rakínní ẹ̀rí yóò máa ṣe bí alubára káàkiri torí pé kí ni kàmá ni ló bẹ̀rù ọlọ́run ká ní pé èèyàn bẹ̀rù ọlọ́run láà anabi ni at-taqwa ha huna wa ashara ila sadrihi anabi ni bẹ̀rù ọlọ́run inú ọkàn ló máa ń gbé anabi sallallahu alayhi wa sallam sayyidul muttaqin ra'isul muttaqin wa ma'a dhalika wa yatajammal anabi sallallahu alayhi wa sallam olórí kò sẹ́ni kẹtọ́ lóhun bẹ̀rù ọlọ́run tá anabi anabi sallallahu alayhi wa sallam anabi máa ń ṣe ọ̀ṣọ́ anabi máa ń má anabi òkè ń dọ̀tí fasiyadaka fatahhir wa rujza fahjur so anabi máa ń má aṣọ rẹ̀ máa ń má anabi máa ń wọṣọ tó dáa kọ́dà anabi sallallahu alaihi wasallam a máa ṣe mọ́tótó débi pé pákó gbogbo àní pákó máa wà lọ́rẹ̀ gbogbo ìgbà ni kóńpù máa wà lọ́rẹ̀ fáwọn ìyàwó rẹ̀ wọ́n bá dírẹ́sì irun rẹ̀ ẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn irun gbọ́n rẹ̀ wọ́n wà nífẹ̀ẹ́ kọ́dà anabi wà nù ìtìkáf àwọn ìyàwó rẹ̀ ó tún bá fọ orí rẹ̀ yóò yọ orí sí wọn lẹ́sìn mo bá nẹ́bí sọ̀rọ̀ sọ́ra nìjẹ́rì kẹ́nìkan wá ní ìbẹ̀rù ọlọ́run lòun ń ṣe lónìí òun wá ń dọ̀tí káàkiri àbó wá kórí jẹ́gẹ̀dàn àbí wá ń dọ̀tí fi gbogbo ìkànnì wá gò gbogbo wá dọ̀tí mọ́ láì wá ń wọ suẹ́tà káàkiri pọ̀ mọ́jàlá bíyà irọ́ ní gbogbo ẹ̀jọ́ ìtànjẹ́ ayé ni ìdọ́gbọ́n pààyàn ni tẹ́ bá wẹ́ nìyẹn yóò wá mọ wá lọ lè páìlì gbogbo tán fowó ṣe lòun náà fò ní ní fowó ṣe kí lọ́ọ́ mọ́ wọ́sọ́ kìí ṣe pé ó ẹ̀rí lójú rẹ̀ ara ń tẹ́tù mọ́rí lára ni pé ta'zimu sha'airillah ènìyàn mọ̀ gbé àwọn nǹkan tó bá ń jẹ́ àwọn àmì ọlọ́run ọlọ́run fi àwọn kankan ṣàmì sáyé tó jẹ́ àmì ẹ̀sìn ènìyàn mọ̀ gbé tóbi pé hmm, tọ́lọ́run lélẹ́yìí so ẹni tí àwọn sha'airu ọlọ́run bá ti ń yọ lójú ẹ̀rí pọ́lọ́ ni wa man yu'azzim sha'airallah fa innaha min taqwal qulub inú àwọn ọlọrụ ọlọ́run ọlọ́run inna safa wal marwata min sha'airillah sọ̀fà àti mọ́rùwà tẹ́rí yẹn inú àwọn àpẹẹrẹ ọlọ́run yẹn ibo nílù yẹn wà ń bẹ ní mẹ́kà sọ̀fà àti maka mẹ́kà lọ́wọ́ àyẹ̀wò ẹni tó yẹ pé kíní yẹn bá tó tó bá ti dọ́ báyìí wọ̀ pé àsìkò kíní tó dénú so gbogbo ṣàríà islam gbogbo àwọn nǹkan yẹn gbogbo tó bá ń jẹ́ àwọn àpẹẹrẹ islam yóò tóbi lójú yẹn ẹ̀rí so gbogbo tó wọn fi ń dá mùsùlùmí mọ̀ yóò tóbi lójú ẹni yẹn kí mùsùlùmí wà kó dánrù gbọ́ pọ́nrán kọ́ni wọ́n sọ̀kò tó lẹ̀ káàkiri lọ́kùnrin kóbìnrin wà kọ́mọ ṣe ra lẹ̀ káàkiri gbogbo àwọn nǹkan yìí ṣàríà ẹ̀sìn ni tí ẹ̀ mọ́ fi ń dá ẹ̀sìn ọlọ́run mọ̀lẹ́ lórílẹ̀ ayé ni ìrún kìí ṣàríà ọlọ́run ni àwẹ̀ gbígbà ṣe ẹ̀rọ lọ ẹni tí àwọn nǹkan yẹn bá ń tóbi lẹ́nu rẹ̀ pèsè òfin ọlọ́run ni èmi ṣaláì ṣe léyìí o pé ìlànà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lá ni èmi ṣaláì ṣe léyìí o ẹni ìyẹn ìbẹ̀rù ọlọ́run ti ń wọnú ọkàn rẹ̀ nu. ṣùgbọ́n kan náà nínú nǹkan tá a tún fi mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run bá ti ń dé ní ẹ̀míyàn wọ́n ṣe ọ́ tó bá di pé o bá ti fi hàn pé ah, ó ṣe ti ọ̀dà tó ti bẹ̀bẹ̀ tó fi hàn bójú kó mẹ́ ọlọ́wọ́ bá sọ ọ́nù Qur'an pé wa an ta'fu aqrabu lit-taqwa wa an ta'fu aqrabu lit-taqwa kí ló ní kẹ́ ẹ máa ṣàmójú kú yẹn ah! ó súnmọ́ bẹ̀rù ọlọ́run púpọ̀ kí ọjọ́ ẹni tó pé ọ̀rọ̀ sì ti máa ń tán nínú rẹ̀ ṣẹ̀pẹ́ lómi nínú mọ̀lẹ́bí rẹ̀ Allahu bóyá bàbá ńlá bàbá wọn náà ti jà yóò sì dèkì yẹn mẹ́ni ẹlòmíì wọn àti ìyàwó rẹ ti jà yóò di mẹ́ni ẹlòmíì wọn àtọkọ rẹ wọn jà yóò di mẹ́ni ogún ọdún yóò máa rántí ọ̀rọ̀ yẹn ni ẹlòmíì kọ́ra ọmọ àti bàbá mi ni wọn ti jọ ní bóyá tó ní èdè àyèdè kan tó wà lọ́lẹ̀ kọ́sẹ́ tó kọ́ kalẹ̀ pé láyé mi nígbàgbé ẹ̀ là ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n bá ìlọrin gbàgbé rò nǹkan báyìí yóò gbé mi yóò gbàgbé rẹ̀ ẹ̀yẹ́rì gbà tọ́lọ́ wọn sọ هنا الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين قلوا أني أعطش يعني كاظمين الغيظ ثم أريد جنوب بيني lẹ́yìn àtàwọn bá gbé nínú ẹ̀mí tán wọ̀là áfínà ànínà ó tọ́ wá ṣàmójúkò fáwọn tó bá ṣẹ̀ wọ́n lẹ́yìn àtàwọn tó bá ti tó bá ti tọ̀ntọ̀ ẹ̀kan ṣe nígbésẹ̀ tán wọ́n ṣàmójúkò òun ní kọ́tún rẹ́gísítà kalẹ̀ pé kíní ẹ̀rọ ní parẹ́ àbíkọ́ ọmọ tọ̀tàn yẹn kalẹ̀ fọ́mọ lọ́ni kò sí bẹ́ẹ̀ rọ́ lọ́ni bẹ̀rù nǹkan báyẹn wa an ta'fu wa tasfa wa an ta'fu aqrabu lit-taqwa sólè yìí ni ara nǹkan tí wọ́n fi mọ̀ pé ah, ẹni yìí kò lè bẹ̀rù ọlọ́wọ́ bá ní wọ́n ló fi mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run ti ń dénú ọkàn rẹ̀ ìbákan náà láàárọ̀ nàìjíríà tó máa fi mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run ti dé inú ọkàn yẹn òun náà ni tarku ba'dul mubahat tarku ba'dul mubahat àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ kí ọ̀rọ̀ wa máa wá ju àwọn nǹkan yẹn lẹ̀ khawfan min al-wuqu'i fil makruhat aw al-muharramat torí pé èèyàn fẹ́ kó sí nǹkan tó jẹ́ ọ̀ fẹ́ ṣe nǹkan tí ó jẹ́ ìwọ̀ àwọn nǹkan bẹ tó yẹ kó wà permissible tó wà allowed ní Islam tó pé èèyàn lè ṣe irú ẹ̀ kí èèyàn wọṣọ tí mo sọ yẹn mo má kojú ìran jẹjọ pé olówó aṣọ ó fifty thousand náírà kan rà á fìlà èlò ní one one hundred thousand kó bàtà ìlú ni olówó rẹ̀ kó ra mọ́tò wọ́n lè lóní wọ́n ní ten million ní olówó rẹ̀ tó lè ra pé pé o ifá rẹ̀ ka tó o lè ra kí wọ́n wọ́n pé ah kí ni yìí mubah ni lókè wọ́n wọ́n pé hmm, jẹ́ ń fi àwọn nǹkan yìí kàlẹ́ jẹ́ ra mú ìtura wa nítòsí tí ò wọ́n púpọ̀ nítorí kí ẹ̀mí mi máa pa padà máa lọ lè kó sínú hmm, gírímọ̀nkáyì kẹ́yìn mi padà máa lọ lè máa gbéraga irú ẹni tí ẹ bá ń rí báyìí pé tí ipá àwọn tó wá súnmọ́ ẹni pé hmm, ah, ó sì lè lo ohun tó dáa jù báyìí lọ àmọ́ ó wòye pé ah, àwọn kan bẹ̀ tí wọ́n pé wọ́n tún jẹ́ àwọn ẹbí tó súnmọ́ wọn tí kò ṣe dáadáa tí wọ́n jù báyìí lọ àwọn kan bẹ̀ tó pé jẹ́ tó ń tẹ̀sí fún wọn fẹ́lẹ́ ìlọlẹ̀ fẹ́ra mọ́tò ten million jẹ́ ronú two million kí n fi eight million ṣe nǹkan míì èyí jẹ́ ronú five million kí n fi so kí ni yẹn àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́wọ́ bá ni o kọ́ mọ̀ jẹ́ pé ojú yẹn ọ̀ràn pé ní tó bá ti fẹ́ gbé báyìí ní tó bá so irú àwọn kan yìí anabi sallallahu alayhi wa sallam òun ló sọ nù hadith anabi la yablughu al-abdu an yakuna min al-muttaqin anabi ni ọmọ ènìyàn lè tí ì dé ipò káka pé olùbẹ̀rù ọlọ́run lẹ́nu yìí hatta yada'u ma la ba'sa bihi hadaran lima ba'sa bihi yóò wá máa fi àwọn nǹkan tó ṣe pé kò í ṣe láì fi kó nítorí pé kò fẹ́ bọ́ sínú láìsí kìí ṣe láìsí kó lò yóò wá bọ́ sínú kó mọ̀ àkó mọ̀ bá lè bọ́ sínú láìsí náà ni Imam Ahmed náà ni wọ́n ń ṣàlàyé wọ́n ní at-taqwa Imam Ahmed ní fẹ́ẹ́ rí ti ń bẹ̀rù ọlọ́run ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run wọ́n ní hiya tarku ma tahawa lima takhsha tarku ma tahawa wọ́n ní kí wọ́n kọ́ mọ́ ti àwọn nǹkan tó ṣe pé ẹ̀mí rẹ̀ fẹ́ kalẹ̀ bẹ̀rù kankan ẹ̀rí ẹ̀mí rẹ̀ láìkẹ̀ pé kó ṣe àmẹ́rù ń bọ̀ pé ìkíní máa lè tíyàn débi pé yẹn náà wàá wá ṣe wàhálà káàkiri wàhálà lẹ́tọ́ pé ayé náà wàá jẹ́ ẹ̀ lójú káàkiri kó ara wọn fi kíní yẹn kalẹ̀ so ni a ìyẹn dípò ìbẹ̀rù ọlọ́run nìyẹn ìpò ìbẹ̀rù ọlọ́run nìyẹn sòrò àǹkà yìí náà ni a kíyèsí tí wọ́n tó bá wo pé o fẹ́ lo mọ́tò ten million nísìnyí àti kó lè kó wá kó sì lò ó tó bá ti mọ́tò mi tó ń jáde yóò tó bẹ̀rẹ̀ wàhálà ẹlòmíì o ti mọ́tò two thousand two eh, thousand twenty yìí o ti rà á tí o bá tó di two thousand twenty one yóò tó lé pé ha àfi kó o tó ra twenty one yìí náà torí ẹni yẹn ó kíyèsí ara rẹ̀ tó yẹ kí àfikún tó bá ti lé àfikún tá lò sàmẹ́ni tó ṣe pé yóò pé mo nì mo lè lò àmọ́ mi ì lónìí irú ẹni yẹn olùbẹ̀rù ọlọ́run ọba ó ti dénú ọkàn rẹ̀ sọ̀bẹ́lẹ̀ ọ̀kọ́lọ́mọṣá ṣàwọn ẹlẹ́ni tí yóò bẹ̀rù ọlọ́run ọba tó bá kan náà àlàájìlù àlàájìlù pé ó jẹ́ ẹni tí yóò ṣe dọ́gbadọ́gba fil amri kullihi ní gbogbo ọ̀rọ̀ kí ẹ mọ̀ wá jọ́ gbogbo nǹkan tẹ̀ bá ń ṣe láyé kí ọ jẹ́ ẹni tí ó máa wà ní dọ́gbadọ́gba tó kí wọ́n mọ́ dùn bí àbòsí àpẹẹrẹ yẹn àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ni o ìrìn àbẹ̀rù ọlọ́run kí wọ́n jẹun tí kì í dúró níbi àbòsí tí gbogbo ayé bá wà níbi àbòsí wọ́n dara rẹ̀ yọ pé áá kódà kó wá ṣe pé ihun tó fẹ́ sọ̀rọ̀ lé lérí yẹn dọ́gbadọ́gba yẹn kíní yẹn yóò bounce lérí rẹ̀ náà ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò sọ pé áá kíní yìí áá àìsàìsí ni kíní yìí ni o tó kò ní wo pé àìrọ̀ àní àyíká àyíká ìka mẹ́fà lójú ọlọ́wọ́ so àbí sàbàjẹ́ kọjá àkọ́ lé lé yọ̀rọ̀ lọ́nà ni àìrọ̀ ẹni tó bá ti olùbẹ̀rù ọlọ́run yóò kọ́ sòdodo ná yà ó sojú ẹlẹ́yọ̀rọ̀ kò sojú ẹlẹ́yọ̀rọ̀ yà ẹni yìí ní tó ṣe yọ̀ dà àgbà ìbátan ti máa ṣe báyìí so ní jẹ́ kó yẹn jẹ́ ẹni onídọ́gbadọ́gba nìyẹn dọ́gbadọ́gba pẹ̀lú ọlọ́wọ́ ọba tó dáyà aláàkọ́rọ̀ mo ní kékeré mójútó òfin ọlọ́wọ́ ọba dọ́gbadọ́gba pẹ̀lú àwọn dọgbadọgba níbi ọ̀rọ̀ wọ̀là ẹ̀mẹ̀l iṣẹ́ tó bá ń ṣe ní dọ́gbadọ́gba ń bẹ̀ wọ́n kún ló gbogbo òsì tó bá wà jùlọ dọ́gbadọ́gba wà ń bẹ̀ kódà tó bá ń bá yàn jà Allah akbar ní ara tí bá ń ṣe déédéé tó ṣe yẹn àwọn nǹkan yìí ju ní láàrin ara ṣùgbọ́n lọ lè rojọ́ wọn lẹ́sẹ̀ pé màá sì rojọ́ wọn lẹ́sẹ̀ tẹ́ni wọ́n wà ní ah gbogbo ṣe yìí ah ìgbà wo lélẹ́ yìí so àìbẹ̀rù ọlọ́run ọba ló máa mú yàn ṣe tó bá bẹ̀rù ọlọ́run dédé tó ṣẹlẹ̀ nìkan náà ni ó sọ kò sì ní mú kọjá bẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló sọ ولا يجرمنكم شنآن قوم على أن لا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون لو أنا مطمئن أقول دودو أجنتي دودي كما شريف اللغة قد أمجكم لا يكون ربي تبان بامبا وكان جاه ولا yajrimannakum shana'anu qawmin على alla ta'dilu tí wàá sọ yín di pé ẹ̀ wá ní lè ṣe dọ́gbadọ́gba mọ́ torí pé ń bá yàn já ìjọ lédi àyèdè láàrin ara yín tó wà ní lè ṣe dọ́gbadọ́gba pẹ̀lú rẹ̀ olúwa ni i'dilu huwa aqrabu lit-taqwa ah, ẹ̀ mọ̀ ṣe dọ́gbadọ́gba o torí pé kéèyàn jẹ́ dọ́gba ń dẹ́wọ́ dọ́gba yẹn òun ló súnmọ́ pé èèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run tòun náà ni pé olùgbàgbọ́ òdodo kò ní gbà fún ẹ̀mí ara rẹ̀ kó má ṣe dọ́gbadọ́gba ní àsìkò kan yóò mọ̀ wípé gbogbo wa kó mọ̀ wà lẹ́yìn tí ó ń ṣe dọ́gbadọ́gba ni so kọ́nà kó má ṣe àṣàánú fún wa kó tí yóò ṣe dọ́gbadọ́gba níjọ́ a máa bá ọ̀rọ̀ nípa máa bá ní òní fẹ́ fi àwọn ìgbà náà la mọ̀ pé covid nineteen coronavirus ló sì wà ní ó sì wà láwùjọ so ìjọba lára ìpẹ̀tù sí nǹkan yìí àbí ìdènà àtàkà rẹ̀ so wọ́n ti yọ̀ǹda ká máa kí jàmá wọ́n ti yọ̀ǹda ká máa kí irun jùmọ́ à so àtúndì ọlọ́wọ́n ọba kọ́nà kọ́mọ́ṣà ṣe gbogbo àwọn nǹkan yìí nírọ̀rùn padà kó ṣùgbọ́n ti kó pẹ́ kó sànù wa àmọ́ ẹlòmíì bá ṣe wà ní rọ̀mùdọ́nù yìí ẹ rí i pé a ti wà ní àsìkò ìtìkáf wàláhì àmẹ́sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀m gẹ́gẹ́ bí ètò àyè sọ pé àdínú yóò sọ̀rọ̀ ẹ̀sìn ìrọ̀rùn ni o àmẹ́sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀m jẹ́ kó yá kí gbogbo ìbádà tí yẹn bá máa ń ṣe lásìkò kan kọ́lá tó pé yẹn máa ń jí mẹ́fìlà lóru ni ọkàn wa sún gbàgbé dèdè àsìkò yẹn tó fi ń ṣe yẹn ọlọ́run nìkan ọkọ̀ ládàá rẹ̀ lẹ̀ fọ́ ẹni tó máa ń lọ sí ẹ̀tìkáf nítorí tọ́lọ́run nínú rọ̀mbọ́n irú àsìkò yìí nìsín mọ́ ló fẹ́ lọ ètìkáàfù tipa wọn kì í mọ́ sì ló fẹ́ ṣe ń tipa wọn kì í ṣe ètìkáàfù nínú yàrá wọn kì í ṣe ètìkáàfù nínú yàrá ṣùgbọ́n kan náà irú àsìkò yìí mọ́ sí níwọ̀n lọ létí ààrẹ wọn mọ́sálásí níwọ̀n nìkan torí bí tí wọ́n ẹ̀tìkáàfù yẹn máa ń kí júmọ́ àníbẹ̀ mọ́sálásí kí júmọ́ àlèyàn ti máa ń ṣe sukura ní Saudi so kò sí àyè ẹ̀tìkáàfù so Islam ẹ̀sìn tó rọrùn jù ní o anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ìbádà tí yẹn bá máa ń ṣe tó bá ṣe pé ìyàn wá rí ṣe nígbà kan tó bá dé dé àsìkò yẹn ọlọ́wọ́ bó ṣe fún yẹn tó bá kan náà àwọn ìbílẹ̀ láìka lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ zakatul fitri ní ọjọ́ mẹ́jọ tó máa mú ẹnu kàn bí ní láìka àlà tó bá kan náà àwọn tó bá fẹ́ ṣe fúdúyà náà so màá mẹ́nu kàn ǹjẹ́ a lè máa kówó jáde ká níwọ̀n láti ṣe zakatul fitri rárá a lè fi owó yọ oúnjẹ tí Ànábì sallallahu alaihi wasallam ní ká ṣe òun náà ní ká fi yọ so síwájú pé tí wọ́n gbé àwọn ìpè tí màá bá gbé ẹ̀rí kí mo sọ níjẹ̀jọ́ mo tún máa ń wò pé mo fẹ́ kí ni mo fẹ́ lákànjí ká sọ dìgbà míì bóyá tí mo bá parí kàmọ̀kìrà lẹ́nu tó bá nímọ̀ràn pèvájì ni pé kí ni o béèrè béèrè torí pé kí ni yóò ṣe ń tó ń sọ̀rọ̀ gan láǹfààní bí abitẹ́nu rè ò dé níbi ọ̀rọ̀ ìbéèrè yẹn ó dé bẹ́ẹ̀ àbí àwọn mìíràn tó ń tún gbóná àwọn tó ń sàǹfààní láti bẹ̀ sọ ẹ̀dá kan yìí sí afẹ́rẹ́ lẹ́yìn náà. aleykum salaam ẹ kó níbi rédíò yín. láti alóore ni ọ̀rọ̀ àbíjì ni. naam ẹ káwọ̀. alákùnrin bíi láti ìjẹ́nàdà. Hmm. so àkọ́ni pé bàtà yóò wọ̀ pé kò kíyàn máa kírun kíyàn wọ bàtà nínú súnà Nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ kátà wá ní wọ́n ti wá rọ́ọ̀gì mọ́ṣálá tó ti táyì rẹ̀ tó tí kíyàn lè wọ bàtà wọ́bẹ̀ pàtó máa ń ṣe jẹ̀nẹ́zà kò tó burú bẹ́ẹ̀ Ànábì ní sallu fi ni'alikum wa khalifu al-yahuda wan-nasara tó ẹ máa kírun pẹ̀lú bàtà yín kò tó burú bẹ́ẹ̀ irú àsìkò yẹn náà sì ní àsìkò oorun ni ìrun náà ni ìrun jẹ̀nẹ́zà kí fi bàtà kí gan نعم نعم أتي ولي السلام عليكم وعليكم السلام hello hello ẹ ti wọlé. ṣé o gbọ́ o. ah o gbọ́ bẹ́ẹ̀ ṣé kẹ́lẹ́ mi wọlé gbé. hello aleykum salaam alhamdulilah orúkọ yín bóyá tẹ fóònù rédíò ni ẹ náà mọ ya kílẹ̀ ní fún wa náà pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ti kọ́ọ̀tù ní ẹ̀yìn ní kọ́ọ̀tù yẹn náà. Wa aleykum salaam alhamdulilah. ẹ̀dàpọ̀jọ́ ṣé ó tọ́ kí ìyẹn lè gbé kúrò aláwọ̀ mẹ́ta pẹ̀lú àníyàn wípé ó ti ṣe òdìdí buran ní àsìkò tí ẹ bá ń ṣe lásẹ̀ ramadan yìí. ṣe rí èyí tí ó rinlẹ̀ jù nínú àwọn ìtumọ̀ tí àwọn afáà fún pé kúrò aláwọ̀ yẹn pé tólùfìlì quran pé ìdá mẹ́ta quran ni kólúhùwàlá ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tọ́pìkì tí quran máa ń sọ̀rọ̀ lé lórí kùránù kúrò aláwọ̀ kó ìjà kan níbẹ̀ òun náà ni ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ sincerity ọ̀rọ̀ ikhlas so kúrò aláwọ̀ kó kan níbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni àwọn kí wọ́n á ní mo ké mẹ́ta ó sì dédé kùránù kan so ìtumọ̀ yẹn ó jìnà sí ìṣe ọba wa wallahu a'lam nínú láì tààlà fún àtàwọn ẹ̀kọ́ mi sórí ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine ọ̀dọ̀ bàtà sọ̀rọ̀ mi ni ó ń dágbére fún wa pé subhanaka Allahumma wa bihamdik.